والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته انت تواجه خلال ايتام في الفراغ nípa tó jẹ́ ìgbàgbọ́ àwọn tó tẹ̀lé súnà nàbẹ̀wò Muhammad sallallahu alaihi ṣe àlàyé fún ara wa nípa ipò wo ni àwọn tó ń tẹ̀lé súnà ànábì sọ̀rọ̀ bá àwọn àyèwò sẹ́lẹ̀ ni wọ́n tó àwọn dàbí ànábì sọ̀rọ̀ bá àwọn àyèwò sẹ́lẹ̀ mẹ́sàn. ní ìbámu pẹ̀lú tó wá ní Al-Qur'an àforíjì ni wọ́n ń tọrọ fáwọn tàbí. ní ìbámu pẹ̀lú tó wá nínú súnà ànábì Muhammad sọ̀rọ̀ bá àwọn àyèwò sẹ́lẹ̀ àpọ́nlé àti àgbéga. ni wọ́n ti fáwọn àtàbí nítorí pé tàbí tayọ ẹni tí a lè máa bó àtẹ́rù tàbí ti kọjá ẹni tí a lè máa bó torí ko te eni ànábì sọ̀rọ̀ wá àwọn àyèwò sẹ́lẹ̀ tóní láti tó bọ̀ ọ̀sáàbí láti tó bọ̀ ọ̀sáàbí láti tó bọ̀ towo ọ̀sáàbí والذي نفسي بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيبه gbọ́dọ̀ máa bú àwọn sáré o Ànábì sallallahu alaihi wasallam wọn sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run fi Ọlọ́run ọba ẹni tí omi àwọn ń bẹ lọ́dọ̀ rẹ̀ àwọn ti búra tí ẹni nínú yín tó bá ná ń tọ́pọ̀ tó àkọta ọdọ ní owó gbòòrò tóbi ti sàrà òní nílá dáa kíta àbí ojú mútu kan rú rẹ̀ ti sàrà kọ́dà ìdajì mútu èèyàn lè gbà ládàá rẹ̀ láti sọ lórí pípé ìbéèrè ní ọ̀dọ̀ kan nínú àwọn aṣíwájú wa rere wọ́n fi léèrè nípa ẹni tó lọ́lá jù nínú ẹni méjì Umar ibn Abdul Aziz àti Muawiya ibn Abi Sufyan radiyallahu anhu. kí aṣíwájú wa rere yẹn tó sì dá lóhùn tó ní rárá o eruku lásán tọ́gbọ̀n sí mu Muawiya ibn Abi Sufyan látàrí kọ́tẹ̀lá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam alọ́lọ́lájú Umar ibn Abdulaziz nà fún ààrẹ lọ ọlọ́lájú Umar ibn Abdulaziz fún ààrẹ lọ. lọ́tọ́lárí báyìí eléyà fi yé wa àmú àmú ìgbésà abẹ ọkọ̀ dá gbogbo bá ti sẹ́ńtẹ́lẹ́ o sàbẹ̀ ga ó ju gbogbo bá ti fẹ́ lérò lọ. torí ẹ̀ iná ní kọ́ńtà ń dà ọ̀pọ̀ ló ti sọ nípa àwọn sàbí ó ní wùlẹ̀ ike ẹ̀bẹ̀ yìí wùlẹ̀ ike ẹ̀bẹ̀ yìí àwọn sàbí àwọn ọmọ yẹn àwọn làwọn bàbá tèmi o fẹjì ní ibi mẹsìlẹ yẹn wọn náà mú ẹni tí ṣe é bí wípé àbí wá láwọn ẹni tí wọn kà fún bàbá. إذا جمعتنا يا جرير المجامع وجرير نكسي أيا في جبا قلترا tọ́ba kú مو pọ̀ múlò ẹni سواء والله sọ abíwá ويقبلون ما جاء به الكتاب والسنة والإجماع بيني أو أهل السنة والجماعة أو إن تنتهي لسنة النبي محمد صلى الله عليه وآله وسلم wọ́n máa gba tí wọ́n nù Al-Qur'an àti tí wọ́n nù sunna àti tí wọ́n nínú ijma' wọ́n máa gbà wọlé wọ́n máa gbà láì jiyàn wọ́n á sì máa gbà fàfún. ètò wa nínú al àti sunna àti ijma' min fadailihim nípa ọlá àtàjùlọ tí ń bẹ fáwọn sàbí wọ́n gbà wọ́n máa wá pépéhìm àti ìpele ìpè táwọn sàbí pín sí wọn gbà á. akitab àti màá kò القرآن الكريم كتاب الله المنزل المبتدأ بالفاتحة المختتم بالناس كتاب أنزله الله عز وجل هدى للناس وبينات من الهدى وفرقان gbogbo tí أنا القرآن kọ لا تأتي ọlá àti àjùlọ tí ń bẹ fáwọn wọn ló gba wọlé wọn kì í dìyàn nípa rẹ̀ yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ ọ̀fẹ́fà àwọn ọ̀rọ̀ ọ̀fẹ́fà àwọn ànàwọ̀ ọ̀fẹ́ àwọn ẹni tó ti kún ọ̀tà kú ojúwánú alukur'an àwọn ṣíà àwọn tako ojúwánú alukur'an ń bẹ lọ́dọ̀ wa gbogbo àkọlé gbogbo àjùlọ tó lọ́wọ́ bá sọ nípa sàbíà nípa àwọn sàbíà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àwọn kọ̀ wọ́n tako wọ́n ní kìí sàwọn sàbẹ̀ ni wọ́n ń wí àwọn ẹlòmíì. àwọn sì mọ̀ pé ní àwọn à ọlọ́wọ́n bá ti yin àwọn sàbẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam. ó sì ròyìn kó ti yọnu sí wọn ó sì ti àdéhùn àlùjánnà fún wọn. gẹ́gẹ́ bọ́lá bá ti fi sọ ó ní a'udhu billahi minash shaitani rajim muhammadun rasulullah والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانه سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل كزرع اخرج شطاه فازره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما مغفرة وأجرا عظيما أي الله عن النبي محمد صلى الله عليه وسلم أسلم يا من تعبير النوع ọlọ́run bá wá kún ìròyìn yẹn sọ́nà méjì ìròyìn kan bẹ nínú ìròyìn ìtàwọn sàábé tó ti kọ́ náà bá ti sọ nípa wọn nínú tẹ̀wọ́rọ́dà náà tó sọ fún anú àkùrá níbi. ìdàkejì nínú òyìn wọn ó tún ti wá nínú ìnjílà náà tó sọ fún anú àkùrá níbi. tó bá àkùrá níbi yẹn mọ̀hẹ́mínà nàálẹ́ máa sábàkọ̀ ómìnà kótóbò àkùrá ní gbogbogbò tí wàá tó síwájú rẹ̀ mọ́lẹ̀. ó tún jẹ́ mùsọ́ọ̀dẹ́kan ní báyìí náà yẹ̀dẹ̀ ń sí wẹ́wẹ́ àlékún ìlanilọ́yẹ̀ ó ń bẹnu àlùkò àti òsínú àwọn òṣèlú síwájú. ìròyìn wọn bẹnu sọ̀rọ̀tà àwọn ọmọ ibi táwọn gbé pamọ́ sínú ètò tí ń bẹ lọ́dọ̀ lórí sẹ́wọ̀n pé tùmọ̀ wọn gbé ká wọ́n jẹ̀mú láéláé. sẹ́wọ́n sì rí bẹ́ẹ̀ wọ́n lé lẹ́lómi wọn sọ̀rọ̀ kéṣe àwọn sàbẹ́ ànábì kan tó kọ́ ọ̀bà ànábì Muhammad sọ̀rọ̀ àwọn àlùsọ́lọ́mọ̀ bẹ́ẹ̀ ni ìròyìn wọn tún bẹnu ìnjílà ìdáhùn pẹ̀lú bíbélì. olóòrùn pa ẹni àyà yẹn ومن وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم ọlọ́run ti àdéhùn fún àwọn ìjọba ọlọ́run ọgbọ́n tí wọ́n ń ṣèṣì tẹ̀ẹ̀rì. ṣé nínú hùn yẹn ní ìjọba ìyá ni àbí bàyà níyà. ṣùgbọ́n tí wọ́n sọ pé ọlọ́run ti àdéhùn lóko àwọn ṣí àti wọn àwọn máa ń fún àwọn àyà tí wọ́n fọkọ̀ lé lórí nìyẹn wípé ọlọ́sọ abẹ́ọ̀ fáwọn tó gbọ́ náà bá gbọ́ tó ń ṣe dáadáa nínú wọn. sọ wọn ni kọlọ ọkùnrin kan fún wa rẹ obìnrin ọgbẹ́ ń bẹ́ nínú wọn tó gbàgbọ́ ẹni tí ó ti gbàgbọ́ ń bẹ́ nínú wọn ó ti tún fi hàn pé ń bẹ́ nínú wọn ti ṣe dáadáa aláìdá ti fún wa nù wọn kẹlà èsì bẹ́ẹ̀ nítorí pé ń tó gbédè làkúrẹ́ ní báwí ń tó gbédè ní wọn aṣọ fẹ́ni tó gbédè. níta kúránì sọ. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة ìtumọ̀ rẹ̀ ni pé bayaniya látàbícidiyya nítorí pé àwọn sábẹ́ la yakunu sàhábà illa idha amanu wala yakunu sàhábà illa idha iltazamuu imanahum wa matu ala dhalik. ó lùgbà tí a onígbà tí wọ́n gbàgbọ́ tí wọ́n ti dúró ti ìgbàgbọ́ yẹn tí wọ́n ti kú lórí ìgbàgbọ́ yẹn ìgbà náà látọ̀ wọn sáàbẹ̀ bẹ́ẹ̀ ni ti sọ pé ọ̀sán-ábì wọn mi lákìyà nàbí yẹn sọ̀rọ̀ wà wà rí ìwé sẹ́lẹ̀m wọn ló bẹ̀rẹ̀ hàtẹ́ mi náà ọmọrẹ̀ wà á mẹ nàbí yìí wọn mẹ́ta àdàdàrí kẹlẹ̀ ìmáà ẹni tó rà bisalòlá àṣẹlẹ tó yẹ ti pé lọ́wọ́ ìtẹ́jú sọ وعد الله الذين امنوا وعملوا الصالحات منهم يمكن من نبي تبعيديه هذا تبعيديه هذا كتو انسيو آه، جسا بي كيسي انسيو يعني باتي غابو كوري جسا بي اور ساتي جاسيسو اجايكي وعد الله الذين امنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما ولو ما سيأتيهم أو آه، يعني أن توقع àtàwọn ẹni tó ń ṣe rere ìyẹn àwọn sàábé eléyìí ni wọ́n pè ní bayaniya ìyẹn àwọn sàábé kèsè minhum nínú wọn nínú wọn báwo torí ẹ̀ ló ti jẹ́ pé èèyàn kọ́ láńkọ́ á fi òkú síbí ọwọ́ kò fi àbá tẹ̀síìrì àbúrò àwọn wọn á dá wàhálà lẹ̀ tẹ̀wọ̀n kéńbẹ̀ yẹn tó bá sọ pé ẹni tó gbàgbọ́ tó ti ṣe nínú wọn ó túmọ̀ sí pé. àwọn kan lẹ́nu wọn tí gbàgbọ́ àwọn kan sì ń bẹnu wọn gbàgbọ́ àmọ́ wọn ète rere wàá rí mọ́ṣílẹ̀ wọn wá àmì àbí wọn gbàgbọ́ dípò pé wọn ò rere. ọlọ́run ti àdéhùn báwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ṣe rere ìyẹn àwọn sàábítà ń sọ̀rọ̀ wọn. wọ́n jẹ́ kí ni bàyàníyà ọlọ́run yẹn sàábí tí wọ́n bá bàrà yàtọ̀ sáwọn sáré mú àyà kan wá nínú alukur'an tọ́lọ̀ ti yàn wọn. báyìí àlè ní kókó tí alukur'an ti tuntun sọ kalẹ̀ tó bá ti jẹ́ pé alukur'an ti ń bẹ lọ́dọ̀ wa ni káàdé bí sáà ti ròyìn àwọn ṣéwù ṣéwù rẹ̀. sọ̀kọ́ táwọn sábẹ́ nì àti ríbi tí ọlọ́run ti ń ṣépè fún sábẹ́ ẹ̀yin ṣíà tẹ̀ ń bú àwọn sábẹ́ ànábi kan wa nínú kan áni níbi tó lọ́n ti ń sèpè fáwọn tàbí àlẹ́ bisọ̀ wá àtẹ́là pé kéènì. sòwò torí délé ẹni tó lọ́wọ́ bá yìn ẹni tó lọ́wọ́ bá fọlá fún tó lọ́wọ́ bá bu yìí fún ìwọ wá jẹ́ pé wò ní sẹ́mi dúpọ̀ ọmọ ọbú lọ ọ̀dájú pẹ̀lú tó bá ṣe pé orí ọ̀nà àmì lọ́wọ́ ọlọ́kọ́mọ ti wà lọ́nà. bákan náà ẹ fi mà ẹni tí ń bá ń bẹnu àtẹ́lu ẹni tó lọ́wọ́ bá yìn tí ń tàbùkù ẹni tó lọ́wọ́ bá pálí ọmọ pé bíbà tó fẹ́ tún ọ̀rọ̀ ṣe nù pé ẹni tó yẹ kí wọ́n lọ́wọ́ bó bú ọ̀wá yìí ẹni tó yẹ kó ọ̀kàn lábò ọ̀npọ̀nlé. qul antum a'lamu àmì lẹ́ sọ fún ọ pé sẹ́yìn lẹ́ẹ̀mọ́ ni àbọ̀lọ̀ làṣẹ kẹfọ́nà ọ̀bà lọ́nà. ọlọ́wọ́n bá ti sọ pé laqad radiyallahu 'anil mu'minin idh yubay'unaka tahta ash dájọ́ ọjọ́ náà wọ́n ti yẹnu sáwọn olùwàgbọ́ òdodo àyè ọ̀fọ̀hábà ẹnìkan ṣe lẹ́ ọ̀rọ̀ àlùmọ̀mìnú náà wọ́n máa ń sọ bí wàlẹ́ ìsọ̀hábà àpèké wọ́n mú ìhùn mọ̀mìnú náà lẹ́dí iná kánú máa ń rọ̀tún lè sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àríwọ̀ sẹ́lẹ̀ wọ́kọ̀kọ́lẹ̀ wọ́n gbóná ìdí yorùbá yẹ̀hún nàkà wọ́n gbọ́mí yàhúdù ìlàmẹ́n يعود إلى النبي صلى الله عليه وسلم إذ يبايعونك يا محمد تحت الشجرة ó ti yọ́nú sáwọn olùgbàgbọ́ òdodo nígbà tí wọ́n fi àtìlẹ́yìn wọn hàn wá nàbì sallallahu alaihi wasallam pé kò burú àgbà á pẹ̀lú rẹ̀ báwọn ará mọ́kàjágun. nítorí pé ìròyìn ti bá nàbì sallallahu alaihi wasallam kí wọ́n pa Uthman radiyallahu anhu. eré yorùbá yọ òun nẹ́ka lásìkò tí wọ́n fi àtìlẹ́yìn wọn hàn sí wa nàbì sallallahu alaihi táwa lẹni tó tẹ̀mí pẹ̀lú ṣé ẹ̀yin tẹ́ wá dé nígbà tó ti pé òun fẹ́ wọ̀ lọ lọ́wọ́ bá ń sọ ọ́nbẹ̀ yẹn ṣé ẹ̀yin lẹ́ ń bá yá rẹ̀ dáṣẹ̀ ẹ̀yọ̀ tó máa ń gà ṣéjì torí ti ilé ilé yóò fi ẹ́ náà ti yọnu sí wọn wọn bá wá lò yọnu sí yàn ẹ bá kun kí ga nínú ọlá bíi kápọ́lọ̀ yọnu sí yàn kò sí wàhálà wọn bá torí ìdílé lọ́kọ̀ọ́bọ̀rọ̀ bíi ọlọ́ọ̀bọ̀ ánìmọ̀mínú ánìmọ̀míní ọlọ́wọ́ bá pè wọ́n ní ánìmọ̀mínú lọ́kọ̀ọ́bọ̀rọ̀ bíi ọlọ́ọ̀bọ̀ ánìmọ̀míní dájúdájú ọlọ́run ti yọ́nú sáwọn olùgbàgbọ́ òdodo ẹ̀ wọ́wọ́ ánìmọ̀mínú nà yẹn ánìmọ̀mínú nà yẹn jẹ́mùrù jẹ́mùrù mọ̀lẹ́kẹ́rin sẹ́lẹ̀ mọ̀hálẹ́ bẹ́ẹ̀ ألف واللام هي أنزل إشارة إلى الفرد الكامل في المؤمنين إشارة إلى الأفراد الكاملين من المؤمنين والأفراد الكاملون من المؤمنين الصحابة أنتم قلت من وهم يتعلق بالمؤمنون لا شك في هذه الأمة هم الضحابة إنه لم تقول لقد رضي الله عن المؤمنين أو المؤمنون كينا نعم ما أو تعلق tẹ́ ẹ bá pè wọ́n àwọn sábẹ́ àdàbà Muhammad sallallahu alaihi wasallam. àwọn àti pípín bẹ́ẹ̀ náà àwọn èèyàn ń tẹ́wọ̀ ètètè yé náà sọ kéke ni yorùbá yọ òun nàkà tahta ash-shajara lákòókò tó ṣe wípé wọ́n fi àtìlẹ́yìn wọn hàn tí wọn ànábì ọlọ́ àṣẹlẹ̀ láti pẹ̀lú rẹ báwọn kèfèrí mákàjá hùn nígbà tẹ wà lábẹ́ igi ẹnìkan sọ pé. àsìkò yẹn nìkan lọ́lọ́run yọ́nú sí wọn. àmọ́ lẹ́yìn rẹ̀ kò dájú kọ́ lọ́nà ọ̀dọ́ àgbẹ̀gbẹ́lá àdéhìí dáàbò ودعواك لا مجال لقبولها ما لم تدعمها بالدليل القاطع إذ ما ثبت بدليل قاطع لا يرفع إلا بدليل قاطع مثله ìgbà yẹn nìkan ni abadan nítorí pé bàdà àmì hùnàkà wà sára alábàkìtì hayatihim wa ila yawm al-qiyamah ọlọ́run yọ́nú sí wọn láti ìgbà yẹn ó wá sẹ́kù pẹ̀lú wọn títí wọn fi kú yóò tún máa bẹ pẹ̀lú wọn títí wọn fi nà qiyamah tún ìwà àjànà kí ló dínkù fún ọ kó fi rin lẹ bọ́lá ti fi rin lẹ àfi tó bá jẹ́ òkè ta onínú ni bí ni èèyàn ẹlẹ́fẹ́ rere pàṣíwájú rẹ̀ rere ká ọ̀nà kò mọ̀ sí àwọn abẹ́ o. ìlú rẹ̀ yẹn ó kẹta ṣẹ́jà wà lákòókò tí wọ́n fi àtìlẹ́yìn wọn hàn sí wa Ànábì sallallahu alaihi wasallam lábẹ́ igi igi wo igi kan náà àwọn igi. lókè Usman ibn Affan radiyallahu anhu nínú àwọn tí Ànábì sallallahu alaihi wasallam àwọn ọlọ́gbọ́n àwọn ará Mẹ́kà wọ́n rán Usman nígbà tí wọ́n lọ sí wọ́n lọ sí Mẹ́kà láti lọ sí umra ní amal Hudaybiyah bàtà nàbì sallallahu alaihi wasallam jẹ́ èyí tí ń jẹ́ Hudaybiyah àlẹ́gbà Mẹ́kà àwọn kèfèrí rẹ́ni sí tí wọ́n ti gbúrò pé ń bọ̀ wọ́n rẹ́ni sí kíkó dúró mẹ́kọ́ mọ́ wọn mọ́ta àwọn oníjọ́ wọlé. ànábì sallallahu alaihi wasallam kò sí wá pẹ̀lú àníyàn kó fẹ́ jagun nítorí pé nǹkan tó ní rí àjò máa mú lọ láti fi dáàbò bora rẹ̀ nìkan ni wọ́n mú lọ kìí ṣe nǹkan àjà ìdá lásán ni wọ́n mú lọ àbí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn kẹfẹ́ nínú òní wọn Mẹ́kà anábì sí lálà wípé àwọn wọ Mẹ́kà àwọn òfin ọ̀rọ̀ á rí nínú àwọn ẹni tó parí á rí nínú àwọn ẹni tó gẹrí á sì mọ̀ pẹ́lú àwọn ànábì ọlọ́run ọba òdodo nílé anáhùn wà torí pé mo tẹ́tù lọ́wọ́ fi ránṣẹ́ ni anábì ti sọ fún àwọn sàbí pé òun lálà pa àwọn Mẹ́kà àti ọmọ ẹni tó parí fari ẹni tó rẹ̀ gẹ́rí àwọn tí a dé sí mọ̀ kó dodo ni kò lè mẹ́sẹ̀. tó àwọn kẹfẹ́ wọn ni wọn ní wọn mẹ́kà ànábì sọ̀rọ̀ àti sọ̀rọ̀ wọn wáyé ni sí wọn láti lọ bá wọn jíròrò láti lọ fi kùn lókun pẹ̀lú wọn kí gbọ́dọ̀ ẹni yóò lè bá a tẹ̀lé nínú àwọn ẹni tí wọ́n rán ní Uthman torí Uthman bẹ́ẹ̀ nu ẹni tí àwọn ará mẹ́kà pálí. lóòótọ́ ẹ̀sìn lè má jẹ́ ìgbàkanná ṣùgbọ́n tó ti pé àpọ́nlé ọ̀bẹ lára rẹ̀ tí wọ́n máa wò mọ́ la wọ́n rán Uthman radiyallahu anhu ó tún dé kòdè ó tún dé kòdè ó tún dé kòdè. Aṣ-Ṣaytan ẹni ẹ̀kọ́ ọwọ́ àtisẹ́ rẹ̀ tí máa ṣe ẹ̀yin náà ti mọ̀ pé fẹ́ẹ́ máa darú ní máa ṣe bí nǹkan ó ti darú ọwọ́ wọn láwòrán èèyàn ó mú ìwọ́n ìròyìn wa sàn kan láti gbogbo mùsùlùmí kí wọ́n ti kọ́ àwọn fúnà wọ́n ti kọ́ àwọn fúnà wọ́n ti kọ́ àwọn fúnà wọ́n ti kọ́ àwọn fúnà títà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ nàbì tó bá dájú kí ǹjẹ́ àbátìjà wa ṣùgbọ́n wọ́n bá tú láti wá láti jà àpọ̀ láti bá wọn jà ẹni tó bá gbé lẹ́yìn wa kọ́ kọ́ mọ́wọ́ wa bí kálukú máa ń fọwọ́ lórí ọwọ́ ànábì Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àrí ìrẹ́lẹ̀ ọlọ́run bá fi hàn yí pé yóò ti wà sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ni wọ́n bá ti lẹ́yìn wọn hàn àwọn ọlọ́run ọba ni. إنما يبايعون الله يد الله يد الله فوق أيديهم ọwọ́ náà bẹ lókè àwọn ọwọ́ wọn. ìyàtọ̀ náà ni ìwọ sẹ́nìkan fẹ́ fi sọ́pọ́ọ̀tì rẹ̀ hàn àtọ̀ náà wọn bá wa. pé òun ṣe mùbáyà fẹ́ fi sọ́pọ́ọ̀tì rẹ̀ hàn fẹ́ sìn ọlọ́ọ̀. òun ni kéèyàn yóò tẹ̀wọ́ lẹ̀ báyìí ta ni ó gbè lẹ́yìn mi àwọn èèyàn mọ̀ wá gbọ́ wọn lórí ọwọ́ rẹ báyìí lọ́kọ̀ lọ́kọ̀ lọ́kọ̀. ṣùgbọ́n lọ́wọ́ bá a ọlọ́wọ́ bá ní alàálí ọba tó ga olówó kádó wà olówó zẹ́ wà olówó sèfẹ́ wà olówó làwàá alòlówó mọ́tò ọlọ́wọ́ bá lọ́ba tó ga ní gíga kò ní gíga pàápàá ní gíga ròyìn ní gíga fẹ́ kò sí tó ga sọ́nà dípò pé ọ̀gá jọ lọ́nà. ìwádìí kọ́nà lẹ́ẹ̀mọ́ gbọ́wọ́ lórí ọwọ́ rẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ gbọ́wọ́ ọlọ́run àbẹ lórí àwọn ọwọ́ yìí yẹ̀dù wáyé tọ́wọ́ pa ayé rẹ̀. tọ́ àníbi ọ̀sán wáyé sílẹ̀ náà múra jà àwọn èèyàn ti sọ̀pọ̀ tí wọ́n á gbàtà fi sọpọ́tù wọn ọlọ́run bá fi hàn wọ́n pé ìnáma ìwà ìyàwó náà wọ́ yẹtù wàhí fọ̀fọ̀ àyè. tọ́ ọlọ́run fi hàn kó ìyọnu sáwọn sábẹ́ mẹ́. torí àwọn tó ń pe àwọn sábẹ́ tó wà ń bẹ̀ ní ẹ̀hẹ̀lò bẹ́yì àjẹrẹ̀bọ̀wá. àwọn ẹni tó ṣe é gbé wọ́n fi àtìlẹ́yìn wọn hàn sáà nàbìsọ̀ wá àtẹ́lẹ̀ ní àtìlẹ́yìn tọ́mọ́lọ̀ yọnu ní àtìlẹ́yìn tó mọ náà yọnu sí wọn. igi yẹn ebi yóò bá yẹn àwọn ọmọdé kẹta àti ṣẹjọrọ ẹṣẹjọrọ ayé lil'ahdi adh-dhihni lil'ahdi adh-dhihni alifọ lásán abẹ yẹn yẹn gbé jíjẹ ti máa fi bẹ láyé kan. torí ẹ ló ti jẹ pé igi kì í ṣe kíkà bá àbí kíkà tá a lè máa pa àpò rẹ dáàmú wa wà á gbàdá máa ń sá àfi ń wẹ̀ bá ń fi wá àlùbáríkà kan tó yẹ ní ọmọ ọ̀bẹ wà wà ní lọ́jọ́ kan tó ń lọ lọ́nà mẹ́kà olùdá yẹn ń sùn ìjọ sábẹ́ igi ìwọ ni ẹgi wọn ni ah, ẹti gbàgbé ni igi jọ sí tí àti bẹ́yà alábẹ́rẹ̀ bẹ́yà tó rẹ̀ bọ́à ókè ṣòro ẹ bá ní wá àké ẹ bá ní wá dà wọ́n ti wú tegbotegbo gba oko lè bá a sinmi ara ẹ̀ta tí kìí yẹn bá dọ́kù títí dọ́kù ní kí lọ́ọ́ tẹ̀lẹ̀ ẹ̀yin mọ́tòrò ń tẹ̀lé kìlọ̀ tẹ̀lé à dáyé tún dáyé bídé àbáyé tẹ̀wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó kúkú máa lọ mọ́kà nítorí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà máa lọ mọ́kà nítorí ẹ̀ tó ǹjẹ́ tó bá rí báyìí. ọlọ́run bá tó sọ nípa àwọn sàbí àná ìṣòro lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ọ̀la ìṣẹ́wé mi kún mọ́ ní àǹfààní kọ́mílẹ̀ fẹ́ kí wọ́n kọ́ أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا كلا وعد الله الحسنى wọ́n lè dọ́gba nínú wọ́n lè dọ́gba o ẹni tó náwó nínú yín tí wàá dùkà tó fànàbí ní sẹ́gun lórí àwọn ará mẹ́kà tó tún fẹ̀mí rẹ̀ jágun àtẹnitọ́ náwó tó fẹ̀mí rẹ̀ jágun lẹ́yìn ìgbà tàbí tìrí sẹ́gun lórí àwọn ará mẹ́kà wọ́n lè dọ́gba sáà dé sí làwọn méjèèjì ṣùgbọ́n wọ́n kò lẹ́nu wa'ada Allahu al-husna èkíní kejì wọn àtẹnudọ́jà síwájú àbí lẹ́yìn ìgbà tí anabi ti gba mẹ́kà ọlọ́run ṣàdéhùn ẹ̀sán tó rẹ̀ wá fún wọn táwọn wá dọ́gba pẹ̀lú wọn. àwọn kọ́ kọ́mọ̀lá ìfọ́sí náà àbí bàdà ìfọ́sí dáadáa. ṣíṣe sẹ́ni kí wọ́n tó kí náà bàdà ìfọ́sí fa kí lẹ́yìn ìgbà tí gba mẹ́kà lájà táwọn ájà àfihàn anabi lọ́ọ̀rì tí wọ́n anabi ti kú sá. tí wọ́n dọ́gba ẹni tó ti àlójú ayé anabi sọlá àdìsẹlẹ tó fi dáàbò bò anabi kékin kankan tá anabi sọlá àdìsẹlẹ àtẹnudọjà lẹ́yìn gbàtà anabi ti kú ẹni ẹsẹ wíyá ni mẹtàlá níbo allahumma illah idaka nala aṣọ àìndẹ̀ka tẹ̀dẹ̀wé máa sẹ́yìn. ẹ̀mdọ́wá pé pọ̀pá dọ́gba lọ́dọ̀ rẹ pẹ̀lú dà tí wọ́n dọ́gba alamtara sọmọ pé iyì iyì ìdá máa dànù nígbà tó bá sọ yìí pé ah, ìdá yẹn ó mú ju pọpá lọ sọmọ ah. pé ìdá yẹn mú ju pọpá lọ tó yẹn sọ pé ah, ṣé dà á lè léyìn àbí orúkọ yìí tó ń torí délé ìdá làwọn igi làwọn orúkọ yìí kọ́ ọ́ kọ́ lọ́ fi dà wéjì wọ́n sọ pé ìdá yẹn ó mú ju ọ̀bẹ kọ́bẹ tó ọba mú lọ lọ ìgbà náà wọ́n pé ẹ́ èèyàn gbọ́dọ̀ súnmọ́ dà. torí délé àwọn sàábé nìyẹn àwọn akọ tí sọ́ọ̀dù wà ní tó bìbì wa náà kò sí àbí tà tàbí lẹ́ ṣùgbọ́n kí ni ó gbà wá. tọ́ wọ́n ní tà yẹn pọ̀ tó nítorí délé tabati wo àwọn àdéhùn tó wá láti ọ̀rọ̀ anábìyà Muhammad sallallahu alaihi wasallam nípa ọlá àti àdúlọ síbẹ̀ fún àwọn sàbẹ̀ anábìyà Muhammad sallallahu alaihi wasallam wọn pọ̀ jọjọ. nínú wọn onílà dédé tí anábìyà sallallahu alaihi wasallam sọ pé khairul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum àwọn ètò ńlọ́lá nínú gbà làwọn ètò bá mi ṣègbà tàbí generation yẹn lẹ́yìn náà generation tó tẹ̀lé lẹ́yìn náà generation tó tẹ̀lé torí ẹ̀ náà sọ pé gbogbo bídà kan nínú ẹ̀sìn Islam kò ṣẹlẹ̀ illa ba'dal quruni thalathatil fadila lẹ́yìn ìgbà táwọn three generation tó lọ láti lọ tán three generation generation hundred years yẹn kí lẹ́yìn three hundred years dàkọ́kọ́ ńlọpọlọpọ bídà tó ṣẹlẹ̀ ẹ máa gbé gbogbo bídà tó scale kẹ̀ wọ́wọ́ bídà tó mọ́wùlì mọ́wùlódì tí wọ́n ń ṣe yẹn níjọ́ lọ bẹ̀rẹ̀ world three rẹ̀ ó rí pé lẹ́yìn three hundred years àkọ́kọ́ yẹn. ẹ tó wo bídà mi wà. nà nà à ẹlẹ́yìn lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́nlọ́nlọ́n. Aflan is ìdúrà wọn mẹ́rin òdodo wa àmọ́ bá ń ṣe bá sí rẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ eléyìí pẹ́pẹ́pẹ́pẹ́ náà gbogbo eléyìí wọn àwọn bíi bíi akékèké ti bíi nù bọ́ ẹdín mu kò síbi bíi akéké o gbogbo ẹ̀ ní sinà gbogbo ọ̀pátá ní sinà tó ń bíi ragadi ragadi kan wà tó ṣe pé ní gbogbo ilé ayé ni wọ́n ti mọ̀ pé wọ́n ń ṣerú ẹ̀ náà kékeré kan sọ láti bá sí ǹjẹ́ olótóde ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ lótóde kọ̀ọ̀dájú kó ti tó three hundred years lónìí sóyè tọ́lá ti bá ti tẹ́ wá ọkùnrin mọ̀ tọ́ anabi sọlá àṣírà ti lọ one thousand four hundred years ago tòǹtì wá sí títí one thousand one hundred and fifty years ọwọ́ ajẹ́ sábàbí àti wàlẹ̀ jẹ́nà sẹ́wọ̀n rọ́ gidi nù àbí ẹ̀kọ́ ìrọ̀ gidigidi náà wọ́n hà kẹ́dà dáwọ́lì lẹ́yìn lẹ́yìn ẹ̀. àwọn sáré ànábà Muhammad sallallahu alayhi wa sallam wọn ga nípò náà làwọn fi sọ pé nínú àwọn àdéhùn tọ́tọ́ kàtọ́ làwọn láti ṣubú ashabi ẹ̀rọ máa bú àwọn sàábẹ̀ mi mi ànábì sallallahu alayhi wa sallam. ó wá nínú àdéhùn mi. èyí tí wọ́n gbà wá torchlight. ó wá nínú hadith mi èyí tí wọ́n gbà wá sí anabi muhammed sallallahu alayhi wa sallam nínú hadith tí bá pa tó gbà wá gbà wá ọ̀nà tó ń rege láti ọ̀dọ̀ abdullahi bin abed abbas radiyallahu anhuma annahu qala ó ní la tasubbu ashaba muhammadin sallallahu alayhi wa sallam. ẹ gbọ́dọ̀ máa bú àwọn sàbí ànábì sọ̀rọ̀ bá àìsàn ẹ dàkún kílẹ̀ yẹn tẹ̀ fẹ́ kó ń jẹ yóò gánà rí ẹni tani wọ́n sọ̀rọ̀ yìí ẹni ànábì ìwọ kúrò ìwọ bíi tani táwọn ládùúgbò tó ń gbé ta lọ́mọ wàláhì ẹlòmíì lè ti ń gbé wọn ọmọ ẹlẹ́sẹ̀ tí sọ àdúgbò ti ń gbé tí ó tọ́wá jáde ẹnìkan kan jáde tọ́wá wọlé ẹnìkan kan wọlé tọ́wá mẹlẹ́yìn nù la mahalla lahu min al-i'rab irú rẹ̀ náà àwọn àti ọkàn mọ owó tuntun náà mọ kúta ni wọ́n bí tání tí ẹ bá fẹ́ sórí rẹ ẹ dákun tí ẹnu èèyàn ọ̀ràn ẹnu èèyàn ní ọ̀ràn ẹ̀dá tó sàábì ni wọ́n pa àwọn eléyìí báyìí Abdullahi bin Abdul rọ̀bí ọlọ́ọ̀bù àdúnà torí pé láti ojú tí wọ́n ní wàhálà ti ṣẹlẹ̀ wàhálà àwọn tání wàhálà àwọn Khawarij àti wàhálà àwọn ṣíà nítorí pé wàhálà àwọn ṣíà àwọn náà ti wàhálà títí títí tó kó yẹn jọ lórí òṣùwọ̀n ẹni tó sì ṣe agbátẹrù fìtínà tiwọn òun là ń pè ní abdullahi ibn sada al-yahudi abdullahi sada tó jẹ́ yahudi ó parọ́ kóun di mùsùlùmí ṣùgbọ́n wọ́n ti wá ta ìsìlámù òun ló gbé fíkàtù ìwé fún àyà ló gbé wa báyìí nàbí sọlá sẹlẹm ti sọ̀rọ̀ sí ibi Ali ibn Abi Talib ní òde àrólé lẹ́yìn òun walakinna sahaba kadiban minhu wa zura ní ẹnu rẹ̀ nígbà wọn tàbí wá gbé wọ̀ sí yẹn pamọ́ wọn àgbékò yẹn fún Ali ibn Abi Talib. tọ́ òun ló wá tíráì láti kó àwọn èèyàn jọ tó yẹn ti géètì wọn lórí Usman radiyallahu anhu tí wọ́n fi pa Usman ẹ̀sìn mọ̀ pé Usman ṣe pé oníṣẹ́ bá fi lè péjọ pa mí báyìí lónìí o ẹnu yóò tún ní kò ní kò ní kò ní jọ kò sí nǹkan rí mọ́ o ìpinnu àlóòyìn wọn wá Yorùbá ń já torí pé ọlọ́run kọ́ mọ́ di omi wá. bọ̀dọ̀ fẹ́ jọ fẹ́ jọ òkè nísìnyí táwọn mùsùlùmí bá fẹ́ ṣe nǹkan kan bá tẹ̀ bá ti fẹ́ kó sí ẹ̀kọ́ jọ kẹ̀sì pàdé náà bá fẹ́ ṣe bá fẹ́ ṣe bá fẹ́ ṣe ẹ̀fún lọ́sẹ̀ méjì ẹ̀rọ gbogbo yẹn ó tún kà sá àrà tó kọ àlàyé àfínní kan gbọ́n wọn kẹfẹ́ máa fi hàn pawó ni wọn kẹfẹ́ bá ìpè jẹ́ nípa ìwọ́n tẹ́fẹ́ bá ìsìnkú rẹ jẹ àsìkò ń wọ́n pọ̀ lọ́dọ̀ rẹ tó ń fi rí wo bọ́ọ̀lù bá lọ́dọ̀ fẹ́ bá àsìkò rẹ jẹ àsìkò ń wọ́n pọ̀ lọ́dọ̀ rẹ náà lè fi ta lùdó lọ́ta lùdó títí títí títí tí àbá wọ́n fi ta sọ̀rọ̀ àtúkọ́ ìbomínà náà kò ní lọ kò ní lọ kí n. subhanallah so bẹ́ẹ̀ fìtínà àwọn khawarij ọ̀sẹ̀lẹ̀ láyé dání àríkù ibn abi bakr radiyallahu anhu ẹsìn mọ̀ pé abdullahi ibn abbas radiyallahu anhu òun lẹ́ni tí ali ibn abi bakr tọ́níyà ibi kọ́ lọ máa bá àwọn àkàwá dìbè ẹ̀rí tí ò yé wọn tí wọ́n ń lò lòkulò kọ́ máa ṣàlàyé ẹ̀ fún wa alhamdulillah látàrí ìfikùnlukùn tó tẹ̀lé láàrin abdullahi ibn abbas àti àwọn àkàwá dìbè pípọ̀ nínú wọn fi ìgbàgbọ́ kàrídíyà yẹn sílẹ̀ wọ́n ti ọ̀kan nínú àwọn tó tẹ̀lé súnà nàbì sọ̀rọ̀ bá wà lù sẹ́lẹ̀. à ń bóyá à ń pè é ń kéferí ó ti bẹ̀rẹ̀ láti gbà yẹn sórí abdullahi bin abbas ẹgbọ́n nǹkan tó ń sọ fún wa onílẹ̀ tó tó bọ àbá muhammadin sallallahu alayhi wa sallam ẹ gbọ́dọ̀ jẹ́ni tí ó fún àwọn sàbí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam fala muqama ahadihim sáà torí pé ìdúró ẹnìkan wọn ní òdi wọn wákàtí kan yàní anabi sallallahu alaihi wasallam òdi wọn bàtà fi dúró pẹ̀lú anabi sallallahu alaihi wasallam lódi wọn wákàtí kan one hour khayrun min amali ahadikum arba'ina sana ó lóore ju sẹ́sẹ́ nìkan yìí ti fógójì ọdún lọ. wákàtí mélòó wọn jọ adúpẹ́ lánàbí inú ìgbésí ayọ̀ ọmọ yìí àwa tó wọn ló ju ìsẹ́sẹ́ nìkan wọn fógójì ọ̀sẹ̀ lọ ẹ̀yin sì mọ̀ pé àwọn sàábì yẹn wọ́n yìí sèyàn yẹpẹrẹ wọ́n kì í sàkókò wọn ráàyè ètò pọ̀jù nínú àkókò wọn fi lọ́n. nínú ìwáyà tí wà kéyìn gbà wá láti ọ̀rọ̀ Abdullahi bin Abbas nípa ọ̀rọ̀ yìí ó ní ìdúró ẹnìkan lọ pẹ̀lú àwọn sàábì pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam khayrun min ibadati ahadikum umrah ó lóore ju ẹ̀sìn tí ẹnìkan ní fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ti lọ. ìdúró táwọn dúró pẹ̀lú ànábì sọ̀rọ̀ wá àwárí ìlú sẹ́lẹ̀. torí ẹ̀ àwọn ẹ̀rí tó tọ́ka sí ọlá tí ń bẹ fáwọn tàbí ànábì sọ̀rọ̀ wá àlù sẹ́lẹ̀ wọ́n pọ̀ wọ́n ti kọjá sí ẹ̀rí máa ṣe iyèméjì nípa rẹ̀. bẹ́ẹ̀ ni kò sí iyèméjì nípa pé àwọn gan ni wọ́n gbégbó orókè àwọn gan la síwájú wa lódodo. àwọn náà sì lẹni tó gbáwájú tí wọ́n sì dé ètò ga jù nínú àyè tó ga àti ìmà wọ́n ti kó gbogbo wa rí jọ ètò pípẹ́ ẹnìkan nínú wa kò lè lálàbọ̀ lè débẹ̀ ẹnìkan nínú wa kò lè lálàbọ̀ lè débẹ̀ olórí ilé nínú wa kò ní tí wọ́n ń tẹ̀ lójú ọ̀nà wọn tó sì ń tọ orí pa wọn. wàláhi wàláhi wàláhi àwọn sàárè ànábì sallallahu alaihi wasallam ń tẹ̀rí yẹn wọ́n ti àti fẹ́sìn ọlọ́ wọ́n ti fi wọ́n mú àwọn orígun ẹ̀sìn wọ́n fi ẹsẹ̀ wọn múlẹ̀ dáìndáìn táwọn sàbí ànábì sallallahu alaihi wasallam. ọlọ́run ti ara wọn sípayé ọkàn àwọn èèyàn sẹ́sìn ọlọ́run. ó ti ta ara wọn mú kí ọ̀pọ̀lọpọ̀ ìlú ó ti ń ti ń tẹ̀lé òfin ọlọ́run. wọ́n ti takun nítorí tọ́lú nípa àpá àti jagun ló mú ọ̀nà ìyọnu sí wọn. àwa ń kọ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nu wa ó ń ṣe mùnáfìkì ní pàápàá ti ṣe mùnáfìkì ni ó mọ̀ ọ́ ṣe kíni ni ó mọ̀ ọ́ lọ bínú sọ. àmọ́ ọ̀gá dé wọ́n jagun sójú ọ̀nà ọlọ́ ní pàápàá di jagun ló mọ̀ ọ́ lọ ṣe kíni ló mọ̀ ọ́ lọ yọ ọ̀nà sí wa. torí délé gbogbo ẹ̀rí kí wọ́n ní kọ́ láti ń bẹ fún ọlọ́run kọ́ àti sunnah àwọn tó tẹ̀lé súnà níbi sọ̀rọ̀ àti ọ̀dà wọn bá bọ̀ wọn jiyàn nípa rẹ̀ wọ́n lè jìmọ̀ àti sẹ́nu àwọn olùmọ̀kòlè lórí wọn kì í jiyàn nípa rẹ̀. àti tí wọ́n nípa kò tí ń bẹ fáwọn sàbí wọn bá bọ̀ nítorí pé àwọn àbí tẹ́rí yẹn ọlá tí ń bẹ fún wọn wọn yàtọ̀ síra wọn. gbogbo wọn lẹ ní àpọ́nlé gbogbo wọn lẹ àdúlọ ṣùgbọ́n apá kan ni wọ́n ju apá kan lọ. wà á lò sọ̀bọ̀ ilé ba'dhum fiha a'la min ba'd. àwọn tó lọ́lá tẹ́rí yẹn apá kan àwọn ọmọ lọ́lá ju apá kan lọ. wa in ishtaraqu jami'an fil fadila. bó tilẹ̀ jẹ́ kó gbogbo wọn pátá wọ́n jọ sọ̀rọ̀ fún nínú àjùlọ ṣùgbọ́n apá kan ju apá kan lọ ba'dakum fawqa ba'din darajat ọlọ́run ti àgbéga fún apá kan lórí apá kan lájùlọ. torí ẹ̀ lọ́dọ̀ àwọn tó ń tẹ̀lé súnà nẹ́bí tó wà sílẹ̀ kò dì mú ẹni tó lọ láti pátẹ́ káàpà nínú àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ ní àkọ́kọ́ onáni Abubakar Siddiq radiyallahu anhu a kì í dé mà ní máa bí ọ lé orúkọ rẹ̀ kó fún ọ pé ابن أبي قحافة واسم أبي قحافة عثمان هذا يقول قال لكني عبد الله ابن عثمان لكن ما أبو بكر رضي الله عنه سلوه يا تفي عبد الله دي عتيق عتيق orúkọ tó ابو بكر عتيق rẹ عتيق لجمال وجهه wàlíbà ẹ̀ẹ́ nítorí ẹ̀rù àti ń bẹ fojú Abubakar radiyallahu anhu wọn lórúkọ tí wọ́n fi mánu àti ẹ̀kọ́ àwọn olùmọ̀ní kíkà síra yẹbi Jalaluddin Suyuti inú síra rẹ̀ Tarikhul Khulafa ó ní àtìkìyẹ sífàní lé Abi Bakr wà Abdullahi ismọ̀ tágbà àti ìròyìn rẹ̀ ni ṣùgbọ́n orúkọ rẹ̀ ní kíni. abdulwa ohun ní aṣíwájú fún gbogbo àwọn sàbí ohun lọ́lọ́lá jù. kébàlà sèmáàlì bisimilá àṣìṣẹ́nà sọ fáwọn sàbí wà múlù abubakar nǹkan yóò sọ́ọ̀lì bí nàá ẹ pa abubakar láti ọkọ̀ máa kí wọn fáwọn èèyàn nígbà wo ìgbà àtẹnu bí sáà ẹ̀ kú. bákan náà anábì sọ̀rọ̀ àṣìṣẹ́nà ni dàkàtú àná wa abubakar wa umar kharajtu àná wa abubakar wa umar. bákan náà anábì sọ̀rọ̀ wọ́n sọ yìí pé àwọn òfin ẹni kankan sẹ́sìn Islam yìí ìlà wà kẹ́ẹ̀nà lẹ́hùn tàwọn tódò ọkọ̀ àpá àtọ̀lá àtìlẹ̀ kò sẹ́ni kẹta wọn fi sẹ́sìn Islam kọ́jọ́ kó ronú parí náà pé màá mẹ́sì wà lọ́la. Abubakar bá wọn fi pè sẹ́sìn Islam ẹ̀ka náà ló amẹ́tò bìlá wà amẹ́tò anaka rasulullah sọlá àti ẹlòmíì ò sí bẹ́ẹ̀ gbogbo èèyàn yóò kú nígbà tó gbọ́ ọ nàti gbogbo àwọn tó wà kébèrè gbọ́ sẹ́wọ̀n pé ó kú bíi tábìlì òbí gbà bẹ́ẹ̀ bí àwọn ọ̀rọ̀ wà lọ́dún ẹ̀rọ àwọn àná sẹ́wọ̀n pé ọ̀ràn ẹ̀kọ́jú ànábì rèémà kọ́nà tó fi táwọn ti rọ́mà lọ́kàn látàrí àdúrà ànábì sọ̀rọ̀ àṣẹlẹ̀ ibi àwọn ọ̀hún اللهم انصر الإسلام بأحب العمرين إليك إذا ربنا جنين عمر مديدي الله في تعالى تبسين له عمرو بن هشام Amr ibn Hisham oní Abuja Umar ibn Khattab oní Umar dàmà yẹn Al-Faruq tọ ọlọ́fẹ́ hàn náà méjèèjì Umar àwọn Abuja àdúgbò wa Fir'aun hadhihi al-umma Fir'aun àjọ ni tọ nítorí di eléyìí báyìí Abubakar òun là kọ́kọ́ thumma Umar al-Faruq lẹ́yìn náà lọ́kọ̀ Umar al-Faruq wọ́n pe Abubakar ní as-Siddiq torí pé òun kìí gbọ́rọ̀ ànábì kó máa ronú sí as-Siddiq ni wọ́n ti ń pe ọmọ rẹ̀ yálà wa Aisha radiyallahu anha wa ardaha as-Siddiqa bint as-Siddiq olódodo ètò ń dìnnà yàtọ̀ sí mẹ́tì parọ́ dìnnà mà. ikú àwọn sọ àyà àyà kalẹ̀ náà fún àǹtọ̀nà fi fọ́ ma nù sọ̀rọ̀ tó nù. ni wọ́n ti ń pè ní sèdíkà ọmọ àsèdík bẹ́ẹ̀ ni nítorí pé àwọn bàbá rí àwọn máa bí máa rí. bàbá abú lè bí máa rí ń gbà mí o bàbá sì lè bí máa bú ń gbà mí torí pé yukhriju al-hayya mina al-mayyit wa yukhriju al-mayyita mina al-hayy. tòótọ́ onídìílé ọ̀pọ̀dùà kò sí tó pé ẹni rí ni ọ káwọn ọmọ rẹ wá yẹ ni rí kálà àfikún ọmọ abẹ náà ó sì jẹ́ níbú kò pé kọ́ ọmọ rẹ ọmọ yẹ ni rí torí ọlọ́run ọba wa ó máa mú lórí rí jáde lára olórí ibú kí ẹbí tó máa mú lórí ibú jáde látara olórí rí kọ́ lọ́n sàánù wa. lẹ́yìn rẹ̀ wọ́n pe Umar ní alfaruk nítorí pé ń jọ́ tó gba Islam kí ọkàn gbangba ife ọ̀nà mọ́tò yàtọ̀ sí ti kẹ̀kẹ́ báyìí o. torí Hamza ibn Abi Talib ọ̀nà gba Islam láàrin ìgbà yẹn náà nítorí kí ló dé kó wọn gba Islam wọn kàn Nabi sallallahu alaihi lábùkù Abu Jahl wọn kàn Nabi sallallahu alaihi lábùkù. so Hamza wá wá wọn rántí ká ah, ọmọ ọmọ yìí òun là Nabi sallallahu alaihi ṣé bàbá tiẹ̀ wájú ọ̀sẹ̀ sí kan náà lọ́wọ́ túmọ̀ sí pé ká pàṣẹ fún gbogbo èèyàn kó máa fún ọmọ fìyà jẹ kó máa kàn lábùkù bó ti lọ bá àbújá rẹ tó ti sọgbó mi tó tó kò sí pé tọ́ba tún lọ ọdún sí Muhammad wàá rí tí mo sì fi yọ ọlá ìrọ̀kọ́ mi náà ti gba Islam. ó ti kó gba Islam. Ah, kò sí sọ́ba náà ti kó gba Islam ọkàn bọ́ ní ẹ̀fẹ́ ni máa ń lọ bá nàbí ìdáfíbi dáná yóò àpò ó ti gba Islam báyìí. so bí Hamza àti Umar ti léde àwọn èèyàn jáde mi wọn kó islam bẹ̀rẹ̀ àti pé àwọn tó jẹ́ pé wọn ò ṣe kọlù wọn ti ń ṣe islam báyìí torí ẹni tó bá kọlù wọn ọwá ọwá tí ọgbà lọ́kàn jẹ́ nìyẹn torí délé iná wọn ti ń pe hamza ní kíni asadullah kíni ọlọ́run umar kuma alfaru kọ torí délé umar nìyẹn àti wàjú wàrere thumma Uthman lẹ́yìn náà lọ́kàn Uthman Uthman yẹn zunnu rẹ̀ yìí abimálẹ̀ méjì anabi sọ̀rọ̀ wà ní sọ̀rọ̀ fún méjì fẹ́ nínú àwọn ọmọ rẹ̀ anabi ní tíyẹ̀ kẹta bá tún wà ní àbá fún ọ àlá sílẹ̀ ìtumọ̀ sí pé bá bẹ́ àwọn sọ̀rọ̀ nǹkan kókó kú ti ń bẹ láyé òbúrú bàbá ìyàwó ló tún fún lónìí ìwà àti pété ń pe olùkọ́pá ẹtún fẹ́ fún lómi ọ̀pá báwo tí mo lè yẹ ti kú. ànábìsọ̀ wá sọ́la ní sẹ́kẹ̀tà bá fún àbá tó fún ọ. ọ̀dà ẹni tẹ́ ẹ fún ọmọ méjì fẹ́ tẹ́ ẹ fún lékejì lẹ́yìn ìgbà títà kọ́kọ́ kú. àti ẹni tó ti kàn lásán náà lọ́fẹ́ tí wọ́n fẹ́ àná ẹ̀rọ ọgbọ́n kù àná olólókùn dọ́kọ́ lù kà pé ìwà ńlá lè pè lánàá gangan ṣe wá wọ àwọn tí àbọ̀pọ̀lọ tí wọ́n ti dorí kodò wọn àbí àyà kan kó súrọ́tù ìṣẹ̀rà wọn ni alam nashrah laka nínú kuraani rọ tí wọn tún òfin gbé jáde nù wa rafa'na laka dhikrak alladhi anqadha dhahrak hmm, wa rafa'na laka dhikrak. وجعلنا عليا سهرا في أواسي علي لا نار أيوه وجعلنا عثمان سهرا صح ولا لا؟ سؤال إنها لا تعمل أنصار ولكن تعمل القلوب التي في الصدور وأذن وتفوق وعلينا عثمان يا نورين إني أسمع تقول والي صمان نوريني níbi kó yé wa núrẹ́ẹ̀nì torí núrẹ́ẹ̀nì ti lárúbáwá ọ̀dàgbò nítumọ̀ allahumma illa tẹ̀wá pé yẹn bẹ́ẹ̀ ala sabil al-hikaya yusma' wa la yuqas ali yusma' wa yusukatu yẹ́dẹ̀ ayé yusukatu anhu. so nítorí de eléyìí báyìí nuwani lọ́wọ́ àlédè lágbá nuwani nítorí ó di nuwani ó ní kíni bú dúnúrẹ́yìn ọ̀dà táwọn alìsàn ní dúnúrẹ́yìn lẹ́wọ̀n kí dúnúrẹ́yìn kí wọ́n pè léyìn ẹnìsìn lákọ̀ ismu nbẹ́lẹ̀ ọ̀sọ́ lákọ̀ lọ́wọ́ amú tí o náà lọ ẹ̀kọ́ ọ̀sọ́ àti dúnúrẹ́yìn tí gbogbo Usman wà ní dúnúrẹ́yìn ni tí gbogbo Umar ní Faruk ni gbogbo Abubakar ní Siddiq ní á gbogbo ẹgbẹ́ tó sọ ní ọmọ Faruk ló ń bọ̀ yẹn o Faruk bá wò wọ́n fẹ́ràn ní Usman ẹni tó nùrẹ́ nìyẹn á ah, Usman ti jẹ́ tó nùrẹ́ ní radiyallahu anhu Umar tó ń jẹ́ al-Faruq radiyallahu anhu Abubakar tó ń jẹ́ Siddiq radiyallahu anhu òtún àti pé wọn náà kọ́nà ọmọ rahima rẹ rahima kàlá tọ́wá kú ثم علي ألك لوني علي علي رضي الله عنه المرتضى علي المرتضى علي وكني المرتضى كما توفى تلقى النبي محمد صلى الله عليه وسلم إذا كان سجود كان wọ́n fi àlíyù kókó ọmọ sọ́lé àlíyù á ní à èmi náà fẹ́ lọ sójú ogun yẹn àlẹ́ amátọ́gbọ́ àǹtẹ̀kùnà mi ní bìmẹ̀nzílẹ̀tì Haruna mi Musa tí kò wú ọ ọ̀yọ́nu sí pé kí wọ́n jẹ́ sí mi gẹ́gẹ́ bí Haruna ti ṣe jẹ́ sí musa haruna jẹ sí musa ìgbà tí anabi musa alayhi salam ti ń lọ síbi tó ti ṣe munajatu rabbih ibi tó ti bọ́ lọ́wọ́ ba lọ́rọ̀ jẹ́ẹ́jẹ́ sẹ́wọ̀n kí tàbí sàrólé àrùn àrùn náà mójútó lé títí tí anabi musa fi padà dé àwọn ṣí àwọn alólè yẹn ti wọn wọn bá àwọn jihad làwọn máa ń lò pé aha sọ ní tìbó lẹsẹ wá fẹ́ sọ pé aliyu kan náà já rólé sọ pé haruna làrólé musa omesidana ànábì torí ilé àlì rẹ kọjá ròlí lẹ́yìn tó lẹ́yìn ànábì tó lọ àti ọ̀dà ẹ kọ̀kọ́ àgbà kankan ẹ sọ fún pé ṣé àlè yìí náà ànábì lò ṣe ọ̀gá rúnà ànábì lò àkọ́tọ̀ àkọ́tọ̀ lùmùsọ̀rọ̀ kánàbì kan sọ̀rọ̀ láàbà ike yóò mójú tó lé ìkọ́dà ànábì ajẹ́ pé ẹ̀yin náà sọ àlè yìí dà ànábì àwọn kan ní abẹ́ẹ̀ ah, ànábì torí pé màlíkà jìbìrì sáà ti sè àwọn kẹ́kẹ́ ẹ̀ sọ ju bẹ́ẹ̀ wọ́n ní àlè yìí wọ́n náà torí ẹni aliyu pé ìgbà tí ìfẹ̀lẹ́ máa ra ìtòlù amúra amúra mọ̀ sí àní àwọn tòkún bòrán ìgbà tí mo rí pọ́ọ̀rọ̀ yẹn ti ń bá yẹn lẹ́rú pọ̀ jù tó ń pè lọ́lọ́ tó ń pè lọ́lọ́ wọn pa kóńbò láti ẹni tí máa bá fi ìyà jẹ yẹn wọ́n gbẹ́ kòkò wọ́n fi àná síbẹ̀ wọ́n máa tán síbẹ̀ àwọn tí ń pè lọ́lọ́ torí àwọn pè wọ́n ní àwọn ṣí àlùkòlá àlùkòlá wọ́n tó wọn ni wọn dáná kọ́ wọn sọ wọn lọ ní ah, àwọn wá ti gbà ní báyìí torí kọ́ wọn náà ti tà náà bí pé ẹnìkan ìfì ya èéfì náà jẹ́ yẹn yà kọ́ lọ́ntọ́ dáná ìwọ náà ni. ọlọ́kọ́ abitina so alhamdulilayi subhanahu wa ta'ala muhammed an la ilaha illa anta astaghfirullah.